sókè. Kásá máa dúpẹ́ lọ́dọ̀, kásá máa dúpẹ́ lọ́dọ̀. Àràmà òṣèjọ́ wẹ́wẹ́, kásá máa dúpẹ́ lọ́dọ̀. Ẹ dúró. Mo ń tọ́lọ́ máa ṣe téèyàn láyé ni. Hmm. Inú ayé tá a wà. Inú ọpẹ́ ni hmm. torí pélé ayé tá a wà wọn pé ayé kù síbi gan hmm. ibi tí ayé wa kù sí ta lè yàn tó lè sọ̀rọ̀ ta lè yàn tó lè mọ̀ ayé ayé ayé ayé ayé ayé tó dúdú bí aró ayé rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ bí òsùn hmm. ayé kọlọ́hún ọba kọ́sàtì àrí tiwa ṣe mẹ́rin torí bí ayé wa yìí ọ̀dá mi lójú gbangba kò ní èèyàn hmm. ọlọ́run ọba nìkan ni láyé wáyé hmm. èmi wá bá ayò àjàká nínú ayé ẹlẹ́dàá ayé àti ẹ wò gbà tá a ti ń bá a bọ̀ níjọ́ òun hmm. àìmọye àwọn tá a jọ ń bá a bọ̀ tí ò sí láyé mọ́ hmm. kì í wá ṣe pa àfihàn wọn à hmm. ń fi dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ayé àti ni ọba ńlá ọba tó dá gbogbo wa ọba tó dá wa sí tòní tí ó jẹ́ ó gbé wa gbẹ̀ bí ebù ọpẹ́lọpẹ́ àtọpẹdúpẹ́ ọpẹ́lọpẹ́ ọlọpẹ ọlọpọlọ ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ ènìyàn ló fún yìnyín kẹ́ni sí mi adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ayé àdìbò ọpẹ́ wa ò wá ní tán ẹnu ọpẹ́ wa ò ní kan nínú ayé títí ọpẹ́ la ó máa dá. ó dà sí aláàjì aláàjì fún gbogbo àwa boys torí lónìí èmi náà ti di boys ẹ ṣeun bàbá ó ti wọlé wọn ló ti wọlé nìyẹn bàbá fún wa wọn fún wa boys wọn fún wa ní ten thousand naira ọlọ́ngbọ irú ilé àwọn ò tí ì rí <laughs> lónìí èmi wọ̀ pé èmi wọ̀ pé àwọn tó máa ti tọ́ọ̀gì àtọ́mọ́ arówó owó tèmi kan rí bíbí lónìí <laughs> kì í sọ̀rọ̀ owó kékeré mi ò gbà tí mídíà mi ò rìgbà tó tún di tọ́ọ̀gì èmi náà di tọ́ọ̀gì níbi lọ́ọ̀jì ọ̀gá wa bàbá wa àjàká ayò àjàká tẹ́tí wò ayé kù síbi kan mẹ́wọ́n ṣẹlẹ̀ láyé ẹni máa ló lè sọ pé ayé kù síbi kan bí a ṣe ń sọ ọ́ uba aláàtì mi pé ten thousand ó ṣe kí ni ó wọlé ní nàìjíríà tá a wà yìí ayé kù síbi kan ibi táyé wà láwa yìí ebi ń pa wá ah, ayé kù síbi kan.